ẹ̀kọ́ náà ká á yí ẹ̀ náà bá ha dẹ́dẹ́ lẹ́yìn ẹ̀kọ́ náà ká yí ẹ̀ náà ká ẹ̀lẹ́ ìdè ìhó dàbílé kìrìkìrì kọ́lá abúláhì ibn abbas rọ́jọ́ lọ́wọ́ ọ̀nùmọ̀ abúláhì ibn abbas múlẹ̀ lẹ́yìn tọ́ni àtàdán abbas ọ̀gá tọ́bíyá tó ojú ìyá náà bá dẹ́dẹ́ kó ẹ̀ náà ọ̀gá ojú ahlẹ̀ máa bá ìtọ́ wọ́tọ̀tọ̀wájú ojú ẹkọ́ náà ẹ̀dá iye ní ilé ìjọ oríwò jìjì ẹ̀nàwẹ̀ ojú alẹ́ bídà ẹni ìgbéyẹ̀ náà ẹ̀ka ẹni bídà múnà ọ̀rọ̀ ọ̀rẹ́ yìí ọdí bídà ẹ̀yà ẹni anábọ̀ ọ̀hún jọ náà ẹ̀dá ọ̀rẹ́ká tọ́ni àti bídà ẹni rẹ̀ àyà tí ẹ̀ka ọ̀ká tọ̀rọ náà mẹ́ black mountain water ẹni ẹ̀rẹ́ àná bẹ́ẹ̀ sọ ká black mountain water ọ̀nà nira then ọ̀rọ̀ náà mẹ́ ẹ̀dọ́ ọjọ́ ọgẹ́ lójú tó nira. àgbọ̀kà níbi mẹ́tọ́rọ̀ náà wọ̀ lójúbà ọ̀gá mọ́mọ́rí ní dọ́kàkà ẹni ló dàwọn ẹ̀rọ ẹ̀ka ló gbó mọ́rí anáwọ̀rọ̀ anájọ́ dàwọn ní olóńgbò àwọn fúlàní olóńgbò wọn ẹni tìlú ẹni àbẹ̀rẹ̀ ẹni tìlú náà bẹ̀rẹ̀ ọ̀nà bẹ̀dàmọ́ wọn ni àbó ìwé náà nira ọ̀ní súnà nìyẹn báyìí dáàbà ní sọ́tọ́ ẹni sọ̀rọ̀ ìlú súnà nìyẹn dáa máa hẹ́ ọ̀nà kómi lọ́wọ́ àdínà tó bọ̀ àdínà ó ti ẹ̀dà tó ọmọlẹ́ ìrọ̀tọ́lá káàyè ka àlẹ́ọ̀mà àkùmọ́tòlọ́kùn dínà kò ọmọlẹ́ kìtọ́nà hẹ́jì nìyẹn mara mẹ́ẹ̀kọ́ ẹ̀rù wọn náà wà ká ọmọ náà káyọ̀ tó mọ̀ ní ọdún tó mọ̀ ní ذاك اليوم أكملت لكم دينكم أدين أدين يرى من وأتممت عليكم نعمتي إذا أنا هنا مرة أقول لهم عشان ما يقولني يقولكم لي أين يقولكم ورضيت لكم الإسلام دينا دينا ورضيت لكم الإسلام دينا أقول لك ده من الآية كمان يمر واحد آية كمان الإسلام all the other I cannot be the rinka uh, I cannot be Islam I cannot be the Islam. gbogbo all that Islam ẹ àná yí Islam wúlé wọn náà Islam àbúkọ́ was the rinka náà ni the rinki sanusi lọ́wọ́ ìsọ̀rọ̀síyà the rinki tìjáni tìjáníyà the rinki ọ̀jẹ̀ ìlànì tí àwọn ọ̀nà wáyé ní Islam wẹ́rẹ́ àná òun wọ́n subhanahu wa ta'ala ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستاخرين انا بدي بينهم دي بقى في محمد يا عيال إلي مي دي يا ما يكلا غير ما أنا بدور سبحانه وتعالى ده كان كان اليوم أكملت هذه أكمل يكمل إكمالا هذه أكمل إني إني أقول أنا لا أربعة ɛyɛ kun ka fɛ dɔrɔ a a tuma o mo yɛrɛ ni a ta ma aliyahu ma a tu ale kun ɛ aliyahu ma a tuma tu la kun diina a a bɛ jɛ ni luka n'a ye sɔrɔ sira ye a luka a ka kɛ a kuma la bi maana min kulli wuju a kɔnɔ n'o wa bi bɛ ɛrɛ lupi ɛrɛ tulo la actual that uh, don't like them. Management their time. What? Yàrá bẹ̀rẹ̀. The only thing none young men there I'm not sure that open one goal. That one. The only one that was not nothing. Ọ̀gá wà bí Islam. Àwọn yóò lọ ní bí dé á ìyọ́nà owó Islam àgbà ha. Fọ́nà wọ́n rẹ̀ tilẹ̀ ní bá tó wà pẹ̀lú àti bílọ̀ ọ̀pọ̀ rẹ̀ tó fẹ̀ wúlò lọ́lẹ̀. Ọmọ ní kọ̀ọ̀lọ́ àká ipá ọ̀nà jọ́ lẹ́tẹ̀. Ilé òwúrọ̀ bẹ̀ ẹ̀dá àkùnmọ́ wá tún àtàn mọ́ lọ́gbọ̀ọ́ wúrẹ́ ọ̀nà ọ̀lẹ̀ pẹ̀lú inú rẹ̀ bẹ̀. agbọ́bọ̀ àdídé òtèrè àlọ́ ọgbọ́n ọ̀tọ́ ẹ̀là ọkà ẹ̀wà níbi káyàdá nìka wà á nà ha zá sírọ̀ bí ọ̀tọ́ nínú ọ̀dá mi mo saa saa nini ana kemoko asasa saa sundo no nini wala wala tabi usubula atunta se abe awo ulana hawo jizini ni fatafarraqu bikum an sabili ko awo men ni oba hawo ni ozi huni uzemi omori subhana uzomori zalikum wasaqum bihi dama wasi hada ka amru ọmọdé kọ́nà rẹ̀ ọ̀dà àní máa kà máa kọ́dà ọ̀nìní. Láàlẹ́ kò fẹ́rẹ̀ kó owó ẹ̀yẹ́ rẹ̀ yóò wẹ̀yìn. Láàlẹ́ kò wọ́n sọ àkùnrin. Ayé náà ti jí ẹ̀tẹ́ lórí tó wẹ̀ jí náà bẹ̀rẹ̀ hún mọ́lẹ́ sí. Dáwọn àyẹ̀ ti tú lẹ̀ bẹ́ẹ̀. Dọ́kà ọ̀sán náà ọ̀rẹ́ ni wọ́n ti tú ìsàn ọ̀nà lọ́wọ́ sí ìsàn. Lọ́tún máa ń ṣọ́jú sílẹ̀ àkàrà lẹ́nẹ́wà ìrọ̀lẹ́ rẹ̀. ọmọ ìlú rẹ̀ tẹ àgbóyè lábọ̀ lẹ́mìíràn àìkú bàbá ilé ìsìláàmù náà láyé àwọn rẹ̀ ọmọdé fún ọ̀dá ọ̀nà tó wọ́n yóò tó ètò ìṣòwò lọ́nà ọ̀nà wọ́n máa dákún ọ̀rọ̀ tó bá ojú wọ́n máa nà hákùn ánú pẹ̀lú ọ̀nà tó wọ́n yóò yìí yọ ọ̀rẹ́ náà wọ́n ti وإنه يقول إن الله شديد العقاب فتكتبوني ويرد جدع حماما ويرد عليكم يقولين وانتم من صلى الله عليه وسلم دعوا كنا نذكر يا جانب ما تركت شيئا مما أمركم الله به إلا وقد أمرتكم به أي إنسان لا يكاكا أمري وكاكا أمرنا ندعو أمني ɔno mu na wɔte sɛ aka me ka bima ana mahyɛ aba ne ka ɛyɛ nyana bɔ ne wala sɛ anima na hakum anhu illa ɔkɔd na haitukum anhu ɛnyi sɛ no mmɔri yiw ne ho na ana ka mɛra aka ne ko aho na ne ahba da ne bi gaye ma taraktu shay'an yuqarribukum ila Allah tabaaraka wa ta'ala illa wa amartukum bih ɛnyi sɛ na sɛ da ka guro mmɔri

annabiga mere na metoda titenne anaika izenye nyana ba mekawa kana he yomuri do wa gorera nni aka mi yo nka, hona na tole men dani bika wele mara na wo ne tire so aheka na heka a neke neke an aheka no ameni boro leilu haka na hariha ila ba no natman kodran la yazibu anha ahekam sunne man nabi ẹ̀yọ̀ na jẹ̀sí náà hàn náà ilà akọ àlákà múlẹ̀ ọdọ̀ rẹ̀ gọ́ọ̀lẹ́ ahẹ́wọ̀n náà bọ́n bí náà hálíkù wọn rẹ̀ nyẹ́wọ̀n yóò mọ̀rí ni àníbẹ̀rẹ̀ ìhú ìwọ́ kára hàn náà ní ìdọ́wọ́ ìdàbẹ́ náà níbi máa mẹ́ wọ́n ìjọ náà jọ́rẹ̀ láka ẹ̀yẹ ní àdíjẹ̀ náà àmá tẹ́tà tó wà sí ẹ̀ ọkà ayé ọrọ̀ dé èyí náà kẹrẹ dóòlẹ̀rẹ̀ tẹ́ jìbìtì gbé ẹ̀jọ́ náà mẹ̀yẹ wọn èyí ọrọ̀ ọrọ̀ dá àwẹ̀gbẹ̀ náà dịka anemi ụwa na mkpuwazi nye ụka ụwa na mkpuwazi ọdịrị ma ụmụ anịnụ fọmdina na ụwa kọrọ nọ gọọlụ ada nnebi ka mma ka ọ nọ n'ụkọ na enweghị omume dụwa ọnụ dụwa asa asa ọ dakere ya ike

lówẹ́ka ọ̀nà ló tún náà ní ọ̀nà àrẹ ọ̀rọ̀ ẹlọ́run máa kà ní dáwùjì máa kà nípa ẹ àìsí dáwùjì ẹnẹ́ lẹ́yìn náà ọ̀dọ́ ọ̀rọ̀ wọn ẹsẹ̀ bẹ̀rẹ̀ wà rẹ̀ lọ́mẹ́kà máa mi dáwùjì lẹ́nu àgókà nínú dáwùjì alẹ́bíà káwùjì ẹni bí àbáhádà ìsìlámù ẹ̀ náà bí àbáhádà ẹ̀gbọ́dà náà àáká ẹ̀ ṣàjọ́ ìyàn sọ́gbọ́dà náà Our board, our, our board they should join. Our board are paid. Abraham Yeru. Our board. Agatha. And some of us, and we will look in the jar and then you're in your hand. This is on a manakan. On a worker, but the money supply is in. I'm on a condition. anibija máa yẹn wọn láti ayé náà kò fóònù lọ ìjà àwọn àti ọ̀dà kan náà ọ̀dọ́ ọ̀dà ọ̀rẹ́ ọ̀rẹ́ kẹlẹ́ ẹ̀kẹ́ ọ̀rẹ́ ni a ní ni. sí ní ọ̀rẹ́ sáà sáà dọ́kà náà náà gbọ́dọ̀ náà ni uwere ojeunye ojeunye ina ana ti mere ya ojeunye ọ̀nà àkókò tẹ́tẹ́ mọ́ bí ẹ̀ẹ́dá àwọn agbára ìwọ̀dá máa ń dá sí ọ̀rẹ́ dára àwọn ẹ̀dà ẹ̀dẹ́mì ìgbẹ̀dà ọ̀dàrà ọ̀dàrà kí okòdì ọ̀dàrà ọ̀dàrà ọ̀dàrà okòdì náà ẹ̀dẹ́rẹ́ kù gáàdì lẹ́mẹ̀ ó wà ní kẹfẹ́dẹ̀ ẹ̀yìn rẹ̀ náà á ní rẹ̀ ìrà àmà kàtàkà sí rẹ̀ ìrà àtà ìjáfì ọkọ̀ ẹgbẹ̀dẹ̀ ìrẹ̀dẹ̀ mẹ́sàtà wà láwì jọba àdìhàkù àhàwà àhùn لفسدت الأرض وفسدت السماء والأرض وما فيهن

annabi kan wai ranka yi da yadda yin ne ya ji wani aure alaikum bi sunnat na za a sunna min ko wa sunnat al-khulafa ar-rashidin al-mahdiyyin ati sunna na ki khulafa ar-rashid khulafa ar-rashidun awwaluhum abu bakr ثانيهم عمر ثالثهم عثمان رابعهم علي رضوان الله عليهم اجمعين أنا وكل فاء الراشدون كان نبقى المهديين أذنني بناك they will rightly guided أنني بقى غروج الغلو أنا كبيرين مني أنا بقى الشيء تتدعني نايكا كنا كوين لك أنا بقى إذا هو نبني نبقى تقول ده تيوان ده كلمة تنجين إنه عمر الله عمر ده بيكا ذكي tí yahudi ní múná kanúkú múná fẹ́wọ́n náà ẹ̀ka ààrẹ ní àbábá anáwé ṣí ẹ̀ lámàjẹ́ àbúlá ìbúnú sábà lége ilé ìlú abúlé òlú dáwọ̀ tó dáwọ̀ dáwọ̀ ọmọ dẹ́tẹ́bájì lùsùmán bẹ́ẹ̀ dẹ́tẹ́kú ilẹ̀ lọ́wọ́ jẹ́ dẹ̀mọ́ àná ẹ̀wọ̀ dẹ́tẹ́kẹ́ lẹ́yìn lórí súnà ẹ̀rẹ́ tẹ́fúnáwọ̀ ọmọ náà tútù ìsìtà máa dá ìtútù mọ́nà ẹmà àwàdá àwàdá máa kẹjọ́ dẹ̀mà nìjọ́ dẹ̀mà ṣọ́ àrí láìlẹ̀ àwàdá nílé ìdẹ̀ẹ́lẹ́ máa dẹ̀wọ̀n sí náà dẹ̀ àwàdá ha jẹ́ àkókò àrẹ tí wọ́n alhamdulilá wẹ́ẹ̀kùn yá ní wọ́lá kọ́s àrẹ yẹn wẹ́ẹ̀ abẹ́ àwọ̀ kuma ọkùnrin àyè ní ìdídà àkọ́ọ̀lá akúrò àyè náà fèsì sí nàdá àwọ̀ àrùbá náà mà sí ẹni ẹgbẹ̀sẹ̀ sí nìyí wọ́n ìmọ̀ àwọn òkú rẹ̀ náà lẹ́lọ́ rà ọ̀nà mẹ̀tẹ̀síni àwọn ẹ̀nà mẹ̀tẹ̀síni ayọ̀ ààyè mẹ̀tẹ̀síni àjẹ́ àwọn aláti wá tẹ̀lé ní méjì náà ní méjì ní ẹ̀rọ àti méjì pọ́lìsì ẹ̀jẹ̀ mẹ̀tẹ̀síni ẹ̀ka akọ́rọ̀ ni ẹ̀ka akọ́rọ̀ ni àwọn ìrọ̀sọ́ nìríkà jẹ́ ẹ̀sẹ̀ àwọn ajẹ́ ẹ̀rẹ̀ orí èyí ti ọ̀rẹ́ máa ara àyẹ̀ mọ́ ẹ̀wọ́n lọ pọ̀ àkárí àtọ́dà rẹ̀ wá ní àtúndà rẹ̀ wá ní jẹ́ ọ̀nà àhàlẹ́ tó dáadọ́dà rẹ̀ wá ní ọ̀rẹ́ká pẹ̀lú kéfì dọ́nà ẹ̀nányàkátà náà pàdé nìbì lọ́nà bẹ́ẹ̀ àwọn ẹlẹ́wùdẹ́rẹ́ ẹ̀yẹ́mú brọ́dà ebe ya dawaja kuta enye ona wazaza ene kunya mugawna enye ona wazaza ngala uya enye sunna we ande denye mko akorete eje akoje yizgaluka umuri ora chi yabe egi chipeme ala suqihi yujibu الضرار ليغيظ بهم من الكفار من الواحد من القادر الله يسنى بيه ايه كنين مبرا دولي انا كلمة اني ادري لك رمان انا يباني من الواحد الله من السلام الله حتى مغامو تبدأ النجوم كعلم اوي نامي نامي كما قولوا بأساس يقولوا بأساس سنة سنة وحاني anybody ní èèwọ̀ yìí fún náà wọ́n á sọ like atẹ́mí ẹni ní tu atẹ́mí náà kẹ́ ẹ̀wọ̀n náà pàdé ló ní tu ìrẹsà dáàkànyí bèèrè ọ̀nà ẹ̀tẹ́ wọn wọn náà sọ́ra tẹ̀lẹ̀ nyẹ́ máa dáàrẹ̀ wọ́dá ìpọ̀ ẹ̀dùn náà àtúmẹ̀tọ́ ẹ̀tẹ́ òmìjẹ́ ẹ̀nà bẹ́ẹ̀ wọ́ ṣùnà àbẹ́dà náà wà á dáàrẹ̀ wọ́n wọ́n mọ́gbọ́n wọn aka náà ẹ̀rọ òmìjẹ́ ẹ̀nà rú ọ̀fẹ́ ẹ̀ ṣùnà tó mú ní ọ̀fẹ́ àfúkọ̀rọ̀ ṣùnà tó mú ní ọ̀rẹ́ àwọn abete blabem sunere ko bi deri konya wija mena wa na bija ko no na ka da me ho na seme ete we ntu mo lo ba me ho e wa na se nyebe e be ne ti hura te ana ti kwe kitab wa sunna abdullah ibn mas'ud aka enka wa ba za wa ba za na kule àkókà ara ṣẹ́bù náà rò èrò náà aṣọ rẹ̀ yàwó ọ̀sá àtọ́nà anẹ́bìkẹ́lẹ́ mẹ́rin they are rightly guided ẹ̀rọ náà ìka òmúrí àwọn tó tẹ̀síwá ẹ̀sẹ̀ ní guidance ẹ̀ nẹ́rẹ́ nù ẹ̀nẹ́bà tàbí fẹ́ in amanu the misdi ma aman to be he fakọ̀dé sẹ́dọ̀ abẹ́ni ẹ̀dọ́ ẹni ẹni anyị ọ̀yà pẹ̀lẹ̀tẹ̀lẹ̀ wọn ẹ̀yọ̀ mẹ́ta ọgbọ́n wà á ti sáré lẹ́nà ẹ̀mẹ́n ẹ̀sù wà ní báyìí náà ráyẹ́ tàbí ọ̀ lẹ́dí kílẹ̀rọ̀ náà kárí àjò alẹ́ ìhà bí nàwájẹ́ sani wà máa lè sáni tó wọ́n sá àkókò àsádọ̀ ni ọba àrọ̀ lọ́wọ́ abá àkàkọ́ wà kẹ́ nẹ́mẹ́hìnní abá àkàkọ́ wà kẹ́ wà kẹ́ yẹ́kọ́dìmọ̀ ẹnú ọ̀ranyọ ọ̀họ́ ẹtùlú yẹ ilé lórí ẹgbẹ́ ẹgbẹ̀rọ ọ̀rún náà ẹgbẹ́ ìdáwẹ̀ ẹwà yẹ́kọ́ ẹwà ní sínúrẹ̀ wà sínúrẹ̀ tó yẹ́mìlẹ́wọ̀ ma ọmọ yìí sani jùlọ ẹ̀sẹ̀ lọ fún mi àrẹ wọn ni iná ọ̀nà wọn bẹ̀rẹ̀ àbúkà fọ́ náà rẹ̀ náà dì àbánu ìlú mọ́nà ọ̀hún rẹ̀ ń lọ ìlú. abúlé ayé mọ̀ ọ́mà lọ́dọ̀ ọlọ́wọ́ ní wọn dọ̀ ọ̀ka iná náà ibi dì à òyìnbó ọ̀gbìn ní mẹ́ra àná ó dákẹ́lẹ́ yà lé ní ekúlé gbé lọ́la á nàkàlọ̀ mi ekúlé yà lá ẹ̀dẹ́nẹ́ wọ́n dɔwɔdɔ yi mutu dɔw nɔ dɔw yɛrɛ ma nɛgɛ dɔw ma ti tu dɔw ta kɔ yi dɔw dɔw yi nɛɛ kɔnɔ báyìí kɔni yé zi awo ni ezi yanni wọlé ba yà yà mɛ alikala fi mi awudza kɛlɛ dɛ mɛ tɛri sa ma nyɔ tɛri sa da nyi de yi mi da kɔ yi wɛwu dɛ wéèrè mu àwọn àdó wọn àdó dika sɛkɛ tɛ drɔk sa yà mu kɔnɔ wɔ àti sɛ nɔ mílíọ̀nù ní wàá rọ́ọ̀lá ìpẹ̀lẹ́ màá náà hàn náà. bí ẹ̀ka ó ìdèrí kan náà ní ní ẹni ní tú inú màtàbí ni inú màtàbí ni lónà àdá àlàyé tẹ̀sán wọn ni ìmáàmù ṣàkóso mẹ́rin rọ́pọ̀tọ́lá àlẹ́ sahabi ni inú mẹ́rin ẹ̀tọ́ náà bá wọn lọ́dún mi rẹ̀ ìdá wà mẹ́ bẹ́ẹ̀ àṣà òkúrò tó àkáǹkọ̀ yìí. àbúrúdọ̀ làṣàrí rọ́dì rọ́ọ̀lù ọdún tó abúláyé ni wọn kó ìdílé dọ́kítọ̀ máa ní ẹ̀rọ àdábùrọ̀mán ẹ̀náwó abúláyé ni wọn kó. máa ní ní wọn láti sàn káàkiri ẹ̀ náà ká mẹ́ẹ̀ẹ́dẹ́gbùlọ̀ ọ̀nà ìkẹrẹ ló mìíràn àmàmì ìlú kan sọ ẹ̀yà ara wà ìlọ́rẹ̀ dọ́gba ìmọ̀ lọ́dún ìta tó ọ̀rẹ́ mọ́ lọ́sí àbúmọ́tà lẹ́tọ̀rí dọ́gba fúnmi ní mọ́ lọ́sí bí èdè ká ní àbọ̀ aláìta ara àtẹ́sẹ̀lá bí jẹ́ èdè sábà tẹ̀lé sí dàpọ̀ jẹ́màndà jẹ́màndà jẹ́mà jẹ́mà jẹ́mà ní jàmọ́ nyọ́nyà lọ́dún ẹ̀dọ̀ aláàgbọ́n ẹjẹ́ ìjẹ́hì àwọn akẹ́bẹ̀ẹ́gà yá lábíbù ẹjẹ́ òtúrò òhìnà aláàgbọ́n ẹjẹ́ ìjẹ́hì ìjẹ́rẹ́mẹ́ zarkatọ́ káàkiri hmm? wọn náà ẹjẹ́ ìjẹ́hì ìjẹ́rẹ́mẹ́ kàkàhánilá ẹjẹ́ ìjẹ́hì ìjẹ́rẹ́mẹ́ abúláyé ni wọ́n tún lórí lókẹ̀mú fún ẹ̀wọ́n lọ́wọ́ sọ́kà sọ́kà báà ní sọ́nà yọ́ but abdullahi bin mas'ud ọmọ isa gbọ́n á kàrí ẹtì rẹ́pà mi ò lọ́kọ̀ ẹ̀rú ẹ̀mí ìgbàwó ẹ̀lẹ́ mi kọ́ ọjà lọ ká tẹ̀mọ́ ní sáwọ́ tó wà ká gbónú àyè dá ilé ọ̀rọ̀ ẹ̀mí ìgbàwó báwa ọ̀nà ìgbàwó wọ́n ọ̀nà ìgbàwó gbọ́nà ọ̀nà ìkẹ̀lá alẹ́ ìgbàkẹ̀lá abdullahi sẹ́dù wẹ́ ká ẹ̀nà ńlá fún ẹ̀nìyàn ẹ̀nà ẹ̀zímí ẹ̀nìyàn kẹ́yìn sẹ́ àbárẹ̀ká ìrí sẹ́dù wẹ́ ní kú ìwà sẹ́dù wẹ́ ní kú ìwà ká ẹ̀yìn iná ìrẹ́ ní anáìká ọgbọ́n ìgbèwé ẹ̀nìyàn ní ẹ̀kọ́ anákẹ̀ẹ́ ọka abúlé mọ̀tún jọ pẹ̀lẹ́tẹ́ ọ̀pẹ̀ ẹ̀ dísà sábẹ́ mọ̀tún bí àjọ náà dísì ní malẹ́bí iye dídọ̀ sábẹ́ mọ̀tún ti dá. tó wọn náà mẹ́ná tí mẹ́ná lè tọ́ tó wọ́n pẹ̀lú tó wọ́n ti dá mọ̀ tó wọ́n gba lẹ́lẹ̀ ní àmìlá ẹ̀rẹ́ lọ tó wọ́n àmì ní. dẹ́ka ẹ̀nà záàrẹ̀ kan adáhàfọ́ rẹ̀ ẹ̀yẹ́ mẹ́rin àti láìlá ìlàwẹ̀ àti ṣùgbọ́nàlá ní àbúláìmọ̀ tí lórí ti yàn kéèyàn nìka níka yìí wọ́n á zá kó bí àwọn nìka wọ́n á zí bí àwọn nìka ka wọ́ọ̀dù kí ni wọ́n yàn kó bí àwọn mọ̀tẹ̀ muhammad wọ́ọ̀dù kú ni àwọn nàzẹ́ bá àríwọ́n ní muhammad ana ka máa sọ̀rọ̀ halakatuku sẹ́ẹ̀dì halakọ̀ ọ̀nà wọ́n yìí mà ìyá jẹ́ bìjì nà sùn abúlé mọ̀tò sẹ́ẹ̀dì alákàwọ́lé mọ̀tò ọkà ìgbàdùn mọ́tò tó lè rà kẹsẹ̀ lọ́kà sàhábà tó wọ́n yẹ yẹ dáa ni mọ̀tàwàsírù dẹ́rù wọ́n pẹ̀tẹ́ ana ìké ní kò ìfilẹ̀ ẹ̀dá sọ́kà rọ̀ àwọn tó wọ́n yẹ yìí ẹ̀ ìgbò wọ́n tó mẹ̀tẹ́ ẹ̀dá àwọn yẹ yìí rà ní ẹ̀ ìgbò ìjẹ́jẹ́ náà bẹ̀rẹ̀ báyìí ẹ̀ náà yẹ máa ṣọ́ mórí ọmọ wa mẹ́rin wọ́n máa dé kú ẹ́dàká adínú wọ́rà yìí òdọ́nà ìka òdọ́nà ọmọ kújìrì lọ́dọ̀ tó mórí jù ọ àbúká wọ́rà àmì òdòwú ìpa ọ̀rẹ́ ádìká dẹ́kùsọ̀tà ẹ̀mí àtọ́nà náà àbùkẹ́ ọ̀rẹ́ náà ọ̀dìnyára يقول ان يكون قال ذهك يا أبا عبد الرحمن يا وجهة المفروض أنا لا أبو عبد الرحمن ما أردنا إلا الخير أنا ان يكون أبو عبد الرحمن جو أمان قد أبو هو أتينا بدو أجوه ẹ̀ka ẹ̀yìnkùnlẹ̀ ìgbà ọ̀rìnlẹ̀ mọ̀rẹ̀ ìbìnà kọ́ọ̀lá lábẹ́ mọ̀túrùká ọ̀yẹ́ ọlọ́rọ̀ náà ìka àìdẹ́ rẹ̀ ti ní àìdẹ́ ìka ẹ̀dẹ́ rẹ̀ rẹ̀ dọ̀ àwọn kọ́rùn kọ́ntọ́ mùsùlùmọ́ lọ́sọ́ kùránù ní mẹ́wàá ká ányí nàkọ́nà wà ká ányí kẹ́yà ká ọ̀pọ̀ àwùjọ kẹ́lẹ̀ yìí abẹ́ mọ̀túrùjọ kọ̀tínú bí ayé ni àlùká na àlà àkàrò hùn mí nkùn mẹ́wàá ẹ̀dẹ́ náà ká ní ọ̀rẹ́ yọ̀n ẹ̀rọ náà dúró lẹ́wọ̀ ọ̀bá ni ثم تولى عنهم دور يتنقل للوام أما سبب يبينما أنا كسبي ديونا أكاي إنك وأنا كربما عليه سجاء كان يدينا لي أنا هو أنا لي الله أنا هو أنا لا بد لسري أنا هو أنا رني أنا أنا أو يسمع كان فارو رني أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا àdìjọ náà wọn lè tọ́kọ náà wíṣ wẹ̀lẹ̀ wọn ẹni sáàrìbù kabir wọn ní ìmáàmù buhari náà lọ́nà kíláàsì lọ́nà àwọn program àtàrọ̀ ìta ìmáàmù buhari máa jẹrẹ bẹ gbogbo aná àtẹ́sẹ̀ ìrànwọ́ yé ìrẹ́lẹ́ àtẹ́sẹ̀ rẹ kí àmì strong àti ìmáàmù buhari ní kò yínú rí ìyànà màdúrà dìrẹ́ nìkan ọ̀rá ọgbọ ya lọ́la àìsẹ̀ anára mẹ́ni karama abẹ́ àwọ̀ karama ọ̀nà ẹn kì í ṣe ìwé dùgbọ́ ọ̀rọ̀ ní mọ́ta ní lọ́dù lọ́ọ̀tọ́ láti mọ́tò náà lọ sí ewu ní ìmọ̀ ìṣọ̀dọ̀ ọ̀rẹ́ ìṣẹ́nà ìgbésà ọ̀nà rẹ̀ ìṣẹ́nà mànàmìtà àti umu gani umu tí òun lè máa ń gani imam malik imam daro ti jọrọ rahmatulá alẹ́ ọkọ̀lọ́ فقد زعل أن محمدا هون رسالة هون ولا كاكا النبي أرى بروفة أنا هاي كذا يكون النبي بن لا ما هو ده ما يكون أي أنا واسي أكى سلام تجبرتي أنا زين سحبي نلا بعد أي كابو كنا بولفا أنا مني جوار المال إنك كابو نعم أكيد جاب سحبي نلا

dɔɔyɔ lórí ti la dɔ ye dɔ ye sɛ dɔɔ kɛkɛ yɛrɛ ɛn ti sàn ɛfɛ kɔnɔ. ìmọ̀ màlìkì dọ́gba àgùkọ mọ́lẹ̀ wọn àgàkẹ́ àti ọmọ mọ́tòlá kò dín nà kọ́ ọmọdé tó máa zá kẹ́kẹ́ wọn ni ẹni kọ́ ẹ̀ náà kọ́ tó wọn máa ní má kà á máa zá náà yọ dani ìmọ̀ màlìkì dọ́gba yìí bàmá lẹ́kùn yọ bàmá lẹ́mìẹ́kùn yọ mẹ́yìn dín náà àbí sọ́nà ìkẹ́rẹ̀ bá wà ní kọ́ لا يكون اليوم دي اعمل ايه مكوى بقى المعنى اعرف كده انا دائما اني قلت لهم هذا وقالت من ده اعمل اقوى مين على يوم ايه قول البيت بدي قول البيت ده بدي زي وا زي حكاني وأمر لازم الله يقول الله رجل لا كنا لسه لو نعتبر كنت وأمر إذا الله الله ẹ̀nà ọ̀pọ̀lọpọ̀ wá bẹ̀rẹ̀ ẹ̀ ọ̀wọ́ àkàkọ́ òjìjọ bẹ̀rẹ̀ àtúrẹ̀ yà ti tèwá àtúrẹ̀ ọwọ́ rẹ̀ bí a ní bá ka àkókòrò ní àmì ẹ̀nà ọmọ ní ọmọdọ ẹ̀rì lórí pẹ̀lú ẹni bàbá ọmọdéka mẹ́ àgbọ̀nù mi olùkọ́ ọmọdéka mẹ́ lọ́dún sínú tó wọ́n wàá mi lọ́dún sínú tó tó wọ́n wàhálà mẹ́ ló máa gbọ́ mọ́ ní àmọ́dọ̀ ojú fún mi fún orí ẹ̀ǹdẹ̀ wọlé ayé ẹ̀nà ìgbà ìjọba sí anáyàkájọdá ìdáhùn gọ́ọ̀mù ní pẹ̀lú ọ̀tún ẹ̀yìn tẹ́mẹ́ gawọ́lé kí fídíò ọ̀nà máa ń gẹ́rẹ́ ẹ̀ṣẹ́ lẹ́yìn ilé kùrọ̀ ní fídíò dáadáa ní kékeré ẹ̀ṣẹ́ ìbìlẹ̀kín gọ́nà ààyà àmàdíyà náà ìbìlẹ̀kín gọ́nà ẹ̀wọ̀n àmàdíyà kẹ́ẹ̀ẹ́ ọdún tí wọn máa fi kà fún ọdún náà ra ọ béèrè ọmọdé yà àmọ ẹtí bìrọ náà yẹn náà ẹtí bìrọ náà yẹn ti yà náà àbí lèrí kà náà ẹtí bìrọ pé yìí rà sẹmẹ ẹtí ẹmí kébí jẹ ọgá rẹ kúrọ nọmba wọn ajáàlùláàm dín ní islam àlọ́lọ́ rẹ yẹ di kọ́mọ́n láìláì láwọn ẹ̀kẹ́ ní èkó akẹ́yìn sọ́ta ẹ̀ wò sórí ẹ̀ ń túmọ̀ náà wọn ẹ̀ ń túmọ̀ náà wọn ẹ̀kẹ́ sílẹ̀ sílẹ̀ ìgbà ẹwọ wọn yìí amáyíká ṣe wẹ́wà agbábá ti bá yìí ẹgbẹ́ máa yan orí ọ̀rẹ́ wọn náà àwọn ọ̀gá ti bá yìí ẹwọ wọn kuma ọ̀nẹ́rẹ́ àtọ́lọ́rọ̀ èsù ní tó wọ́n sọ náà fẹ́ anáàbà mẹ́ lẹ́ka wà ní súnà ẹ̀kọ́ rẹ̀ súnà ẹ̀rẹ́ náà àwọn kò lè ẹ̀rẹ́ àwọn kò lè ẹ̀dáwà tẹ́lẹ̀ oṣù lẹ́hẹ̀ẹ́ live bread dábàá láṣàjẹ̀ lọ́dọ̀ rẹ̀. àwọn kọ́ra kankan tó àbísí láyé rámọ́ ní ọjọ́ kan àwọn jẹ́ kíkọ́ ìwọ̀ láti ẹnu rẹ̀ bí tí ìdá rẹ̀ mí ìdọ̀ nípa bó ká ní kìí ọ̀rọ̀ dáhùn ọmọ rẹ̀ dáhùn ọmọ náà ìmá rẹ̀ bẹ̀rẹ̀ bọ̀rọ̀ kan lókun. Dàkàjẹ́ ka tó dákì sí àmọ̀ ń pé ẹ̀ẹ́dẹ̀kùn dáṣẹ́ nà máa bọ̀ tọ́ dáṣẹ́ ọ̀rẹ́ náà rọ̀ kẹta tukú ìtura ẹ̀rọ máa nà wáhí aláàmọ̀sọ́rì àtàkọ́jú àmì àmì ìlú ìlà ọ̀rọ̀ asọ́mọ́tọ́lọ́kà wíẹ̀ náà wọ́n mẹ́rin náà jìnnà nìyí ní ọ̀bẹ ọ̀nà lọ sùn nà nà mẹ́mẹ́ nínú tó wẹ́rẹ́ wẹ́rẹ́ tún ní pẹ̀pẹ̀ tún tún nà wà lẹ́mọ̀ mẹ́rin ọ̀bẹ̀ yóò lè sùn bá tún nà aláì tún nà ẹni ẹgbẹ́ ti ẹnu gẹ́gẹ́ náà ìgbóná náà láàrọ̀ lọ́rọ̀ ẹ̀dẹ́ ẹ̀ka àtọ́rọ̀ rẹ̀ ní kọ́tẹ́dẹ́ ẹ̀ka àákì hadith lẹ́bù ẹ̀wọ̀n ní wẹ̀yìn rẹ̀ kẹ́lẹ̀ wọ́n ní níwẹ̀ láti rẹ̀ hadith náà lẹ́nu kẹ́kẹ́ a ṣìrọ́rùkún mùsáàkùkún wà àrọ́dì làbọ̀ntàkùn ayú òwe gana tọ̀nyà ọ̀nà mẹ́rin lẹ́gẹ́ ìdẹ́bẹ̀ẹ́ tàǹkì hùkọ́ lẹ́lẹ́ àfíìsì تنكير قول الحديث ọkọ̀ ó lé ti rí náà lánà ọ̀nà ẹ̀yìn rẹ̀ ṣàbẹ̀rún náà ẹ̀yìn rẹ̀ mi àrẹ̀ orí pé kùgbé náà náà tún rí lọ náà mi gbàmí ẹ̀kọ́ ìmẹ́ ìná náà ọkọ̀ ó lé ti rí kékeré náà bá lọ ọ̀nà ẹ̀yìn rẹ̀ olódi rí mi káàrò rí olódi kọ́nà kí mú náà wọ́n lé ẹ̀yìn rẹ̀ lọ́kọ̀ ó ti lọ jẹ ọ̀rọ̀ sí làwọn ọ̀dà ọ̀nà náà ọ ọlọ́nà ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ dúpẹ́ ẹnu lára rẹ̀ ọ́ dà níbi mẹ́rin máa ń dé káà lẹ́yìn máa àníjù harisu lẹ́kù bí mọ́kùnmí ní iná rọ̀ ogun rọ́hì náà máa nìkà sẹ́mà wẹ́ẹ̀sà ìsọ̀rí wẹ́ẹ̀sà ìsọ̀rí di mú gọ́rọ̀ ẹ̀mí dídẹ̀ ìbí mú hadith ẹni ga aláǹtàní àpọ̀nísìlẹ̀rù tó mẹ́rin ó ti kòrò lọ́ àtà ìkọlù mẹ́jìmọ́ mísìkìrí ọmọ ìpòrò dáa ní ọmọ àpò ìtọ́ ti hadith dáa ọ̀rọ̀ àkọrin súnmọ̀ àwọn mísìkìrí ìpòrò dáa kọ́rin ọmọ hadith ẹni ga ṣèrọ̀rùkún mọ̀ ẹwọ́dẹ́ ti mímú náà lánàá wà wọ́n dà kújẹ kéwùkéwù àti kújẹ kéwùkéwù oyin náà yẹ oyin náà kùrọ̀ náà ó jẹ́ àná mọ̀ra ẹni kéwù ní tùwọ́n dọ́kọ̀tọ̀ anakọ́rọ̀ náà kan níbi ọ̀gá mi kàfi rọrùkú mọ̀ á lè wùsù bìyà mi náà rẹ̀ every try do I have to go to two government. Do I nika ani hadith is sahih. Do I have any hadith is sahih. Do I need to do to the jen jen all the mass jen jen. Soon now the Quran says jen jen ya jen. Amma one says jen jen this is what the jen jen in hadith. You are in trouble. I want video dɔw tu nɔ na mɛ dɔw kɛlɛ kɛw jɛrɛ dɔw ka ɲɛmɔ jo a kan dɔw tɛ sigi dɔw a ne ti ka a ti nana bɛ ne ɲuman ye ne lɔ bolo kan ɔ e b'a ba bɛ ma bɛ ne lɔ kan na ma wa walima o ye ne fila fɛ tuba ye ne lɔ la o kan n'u ye kɔtɔ wa bɛ a b'u ko mi diri a b'a lɛ dun kan n'u ye k'a dun ma na اه انا عارف اللي هي عارف الجهاد والموعظه الحسنه وعن عارف ان الكتاب وعن كتاب من خارج ẹwà àpà kàfí ìdí àdó àtúntò onídìí ọlọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ ọ́dà òjì àwọn àyíká tó ń tọ́nà ní ọkà tọ̀tà ìjọba kúrò àká àká ẹ̀yìn àyàn ọ̀pọ̀ wà ń sáré kìí dídò máa ń tẹ̀kẹ́ ẹ̀tẹ́ ọ̀kẹ́ ẹ̀jẹ̀ ẹ̀kọ́ ní àbúrò àbúrò àyẹ̀kọ́ àjẹkọ́ àná tó minka ane bila ɛdi ba na wòle nyi bila ba ma jɛbi yɛ ɛnya wò ha ɔno daba ka ɛnya wò ha di akadu yɛ dɔbi ana kaka ne nipa ba yɛ awo na kaka yɛ aba yɛ n'ɛtɛ nta la ɔno afɛ ŋun ɛdi ɛna ba yɛ yɛ ɔno bɛ ne ne yɛ ka yɛ fa awo yɛ kɔnɔ yɛ kuma ɔno na one of the signs that. إذا ما هي ذلك من لا لا ولا كيف لا لا كيف النبي كأي ما أقرأه ما يلا أنا نبي إنسان أقرأني النبي كي أي ما أقول له بقبض العلماء أعبر أبو كنا جديد إن العنى إن العنى إن العنى إيه شيخ إن العنى على إلى أن أتيمون إن عمنا عن ذنن والذي بنا والذي نفس بيده ما صنوا من وان ما ذكر أن ذنن أما نمتن في أنهم يهرمون أنهم يكون لنا ميثاق لغة شاكيدة لغة حديث لغة في أصول وأنهم أنهم أنا بس أنا يكوني ẹni wọn ni, tiẹ ẹni kí wọn má dọwọ lé ẹni mi ni tiẹ náà wọn ní yíjà òdi ẹsẹ tẹsí òkìrí ni yéé tẹsẹ. àmọ yàgò mo yàgò ọmọ àti ti dáa ká ẹni ká ìjà àwọn ẹ̀ma náà wọlé sẹ dáìka ẹni náà kúwọ́ dọ̀ọ̀ dé ìta ọ̀rọ̀ náà sì wọ́n sá ju hàdà dáìka jáàmì ní ẹ̀kọ́ àmọ̀gá jáàmì ní àkóso mọ́dọ̀ ọ̀dẹ́ ní jáàmì ní ignorant people people who are any illiterate of Islam that I Kumoga. That was today. Then it's about our Then you know, and you know, and it's about that. They do, they gather. And then they do that to the Well, yeah, they only need why I think for one thing, why I put out one thing. We cannot go to the video and then uh, we will say, after that, I had a man that will take ya imam ti ti fi àtàwọn ọ̀nà náà àwọ̀rẹ̀ ìgbà kọ́ọ̀dà jẹ́ ìkà áhùn tẹ́ tó ọ̀dá tó ka ìmáàmù àti ìwà àyà ọ̀dá mi ọ̀dá òwe ìlú wá jẹ́ ọ̀sẹ̀ lọ́wọ́ ẹ̀ka wọn àmì èdè ọ̀dà ọba ẹ̀dá wọn ló kọ̀ tó dáàbò wọn mẹ́ wọ́n ní ìmáàmù yìí dúró lè sá ẹ̀mẹ́ ayé ẹ̀dí dẹ́nà àgbókálà kàáta alùsùnà ẹ̀rọ̀rùn wọn náà ti pè lórí adamu ní ilé ìjábọ̀ adamu ní ẹ̀kọ́ àmẹ́jì ya agbára gbọ́gbà lọ́rọ̀ nílẹ̀ ẹ̀kọ́ lọ àná ọ̀nà ń dọ̀rọ̀ kọ́ àhó àgbàdo náà ń dárò ọ̀nà ده وين مناطق من ذلك ذلك ان من نعم دم في دي جاك دعما انا والله عاوز دم في دي دي انا هو وأقر وأكون بربان وأقر وأقول لأني أبو كمري ونكا فمن فاسألوا أهل الذكر وأهلناك أهل الذكر أهل العلم والنهى أنا كمري دين a ce mun kitan za a wuce na kakire nan ana kowa ya ne zan waye waye rubuta amma a yanzu ganin da rubuta miki da rubuta na miki da ya kayo aka o doda an nan kemgbe ya kwace boda ga ilé ìgbà náà ikú kúta ẹsẹ́mi ká ẹ̀rọ ẹ̀sẹ̀ wọn ká múra bá ọ̀rẹ́ ẹ̀ ọmọdé yìí yá yá ọ̀rẹ́ náà ọ̀rẹ́ dáhùn yẹ́ ẹ̀bẹ̀ tọ́ yayi nan kuma yayi nan na tinon ku ka saka oyi pe muro ke ne da ani ne ga ku pro mi ala ko na bo do na ku islam ni ku tiye gun ha do hore o mori ya mi bara ha do ka ile to mena ìdí wàhálà náà bẹ àkóòdó ẹbí àtìsẹyìn àtìlẹsí owó lọnà àkàtà náà ẹka ẹni kúrú náà nìyẹn àbọyá àkúrú náà yà á nà. ọ̀dọ́ ń gbọ́dọ̀ wúlẹ̀ kúrọ́ náà lọ́nà mú plẹ̀ ní dáka ẹni tí wà gbọ́ náà ní madina ẹwọ̀ yìí ẹni tó tó mú ní tó wà fà áyì sáà gáàbù ríwì àníkẹ́ yà àkàwọ́ ọ̀rọ̀ ayẹ̀dẹ̀ ndọ́ka ẹ̀lẹ́yìn dẹ́wà náà wà náà kọ́

لكن بمرسي لأن كان أقوم بلا في الجوار الإيران أقول أنه نفسه في يهود والنصارى واو نكبكا عمر عثمان علي واو كان مولد ديني واو كان في ذلك كنت مريني àádọ́lù àwọn kakakì imáàmù maliki imáàmù shafi imáàmù abu hanifa imáàmù hanbali wọ́n kakakì náà ẹgbẹ́ mọ́ọ̀dìdì

مقدمة بنزية أني باب مولدي أني شريف زنانانك مؤتظر حليلي أني باب مولدي أني مدونة الكبرى أمم كيكرين بيتو مالكية أنا نك مالكية أنا سبع سنة ما تبعي هنا سبع سنة سبع سنة كون كتاب إن بقول من بعد sahabi ni ridwanu la alayhi majma'in ate sallallahu alaihi wasallam imam malik imam abu hanifa imam shafi'i imam ahli sunna wal jamaa imam ahmad ibn hanbal rahimahullah jami'an and then every second then he then he celebrates the story every minute every second eh mi ne taman to he de bismillah eh after the bismillah eh after that madua aban ne amen

ore jo nyan ko bele mere ma na bo eso nyan no ta e na ta e ye no nyan ti na ra ba ne because e ni so then kere den kere den kere den ah hore e no e e no ina ba eso ne so ono bi bi am ko je ma ta to mo ni ta to to ni when you when you feel you are to mo ni na pa bi when you feel you are to mo ni ni agani amen na omori ya akunina omori na wa mibenu yi omori ya akoto wa kora nan omori na wa mibenu yi omori ya akoto kaya ne kora nan da ina tayamu ko da wa kai e. so wa ya e da wa kai e, ya akoto ka omori na wa mibenu yi mibenu yi kai wata ni biblia na kora nan mibenu yi kai wata ni gawi da na kora nan omori na wa mibenu yi kai kora nan ayamu ko ne ase ma ke on ne akere fro ne ame sai politi sana fi wọ̀lá mọ́ ìgbé ní káyẹ̀ ìkan ọdún ma ọ̀nà ọ̀lẹ́ kàákàá ibẹ̀ tún ká mẹ́ àìkọ́gbẹ̀ ìtàkùlẹ̀ ìdùlá àmà ana ọ̀nà tọ̀tẹ̀ ọ̀nà tọ̀tẹ̀ òṣè wọ́n tó gbé àtọ̀tẹ̀ òṣè ọ̀tọ̀ olùkẹ́ ní ọ̀nà ẹlẹ́mà wọ́n má dín nìbá ẹgbẹ́ wọ́n rùkọ̀rọ̀ jẹ́ padà ní jẹ́ bá ẹ̀ ṣé bá ọ̀ ṣé muhammadu rasulullah àwọn ọ̀sán yìí ṣe wò ta ẹ́ àwọn ọ̀rẹ́ muhammad rasul lọ ọ̀rọ̀ kárẹ̀ kẹsàn-án bẹ́ẹ̀ nípa kàyẹ́ kẹrẹ̀ náà tó yẹ bí kàkà á àgbàjọ náà rọ̀dí aláwọ̀ ní ilé àmìlọ bí abdullahi ibn abbas turjuman al-qur'an hasan al-umma radiyallahu anhuma okay mẹ́ẹ̀rẹ́ kọ́ àwọn àlákà ni ẹ̀ máa ká àwọn tó tó wọ́n níka lọ́wọ́ àyàbọ̀ kàrọ̀ ọ̀nà rẹ̀ kan ẹ̀rẹ́ màá tilẹ̀ ẹ̀ ti pọ̀ sí tàbátà sọ́mà ẹ̀nà ẹ̀bẹ́ni náà ọ̀rẹ́ mọ́ fún ọmọdé wà ká náà náà kọ́nà ọ̀nà wáyé kò wá ọ̀rọ̀ náà ká àwùjọ ọkùnrin àmàdé tiger ẹ̀ ká ẹ̀rẹ́ jọ tó rẹ̀ yọ tó rẹ̀ àwùjọ ẹ̀ ibi rẹ̀ dùkà wáyà mẹ́ ibi rẹ̀ dùkà dáyà bá jẹ̀ náà mẹ́ àbáwọ̀ ọ̀dọ́rọ̀ lọ́nà òkẹ́kẹ́ àrọ̀wá wa ìkìlẹ̀ ọ̀tí ògbóró na ẹ̀rẹ̀ dábà níwọ̀ ọ̀rọ̀ náà náà ìrẹ̀ ìgbẹ̀ ìṣẹ́ ọ́ ọ̀pọ̀tọ́nà wà ọ̀pọ̀tọ́nà wà ní àná ọ̀pọ̀tọ́nà wà gúúsùlẹ̀ wà ní ọ̀ jáyà rẹ̀ ìyàdí ìjìlẹ̀ ibẹ̀ ìwọ̀n náà wà ní bẹ́ẹ̀ tẹ́ngẹ̀dẹ̀ láti gùjú rẹ̀ ọ̀tọ́nìkà àánú àná sọ̀rí ọ̀tọ́nìkà àánú ọ̀tọ́ ewúrẹ́ àánú wàhálà bó ti ká sẹ́wà àjẹrẹ ní ti ní kùrán lọ́lẹ̀ká ọ̀kàdé ọmọ àkùmọ́tò lọ́kùn دينكم وأتممت عليكم نعمتي رضيت لكم نعم دينا وأخذ من تكون السلسات لهم سورين الحديث الصحيح لكن تدري من كتاب القرآن أنه إذا جاء نصر الفتح دورينا لكن تدري من كتاب القرآن أنه واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت لا يظلمون أنجلنا كتاب الإمام إذا عيال غير bí ní mú kọ́rọ̀ màdẹ́rẹ́ bágàmì kàtí sẹ́mi gbàyà sọ́rọ̀ sẹ́mi gbàyà sọ́rọ̀ sẹ́mi gbàyà sọ́rọ̀ ìmá àwọn ọ̀nà kọ̀sọ́rọ̀ ìmá àwọn anábẹ̀ àrùbá àbábò jẹ́ dojúmọ́ kí yà ọ́ lókà ní tó wéèrè àrùn àkẹ́lẹ́wé ní ìrì rẹ̀ ẹlọ́dọ̀ kúsọ́ nukú ẹni hadara ni ẹ̀bọ́dà náà hadara sáì hadara òní hadara òye àwọn òní lẹ́yìn lẹ́yìn lùkàrẹ́ kẹ́ńtì rẹ̀ da za a kare dole da mu biya ka na hadar zuwa ina awa awa da gane da suka yi wanda suka yi gudan kullu zabi ya kare su kai abuwa wanda za a fara da nan da orga wawa ma ke mini salatu wa rabbi qur'an wa wa kan dikri wa wa kan se se ya yo kuma ba gane me abu mun da continue kuma ba continue

اللهم رد المسلمين إلى دينك مرد جميلا اللهم ثبت لنا سنة نبيك محمد صلى الله عليه وآله وسلم في بلادنا هذا وفي بلاد المسلمين عامة يا أرحم الراحمين يا سميع الدعاء يا حي يا قيوم برحمتك نستغيث اللهم اغفر يا مغفر اللهم اهدنا اللهم اهدنا اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى برحمتك يا ارحم الراحمين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب برحمتك يا ارحم الراحمين اللهم زدنا هدايه اللهم لا تخلص جمعنا هذا إلا بذنب مغفور وسعي مشكور وعمل متقبل مبرور يا أرحم الراحمين وصلى اللهم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين هو الله صلاتكم يرحمكم الله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 عابدون ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله فمن كان يرجو لقاء ربه فليأمل أملا صالحا فليعمل أملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله أكبر سمع الله لمن حمده

الروح فداء صابرا مهما تجشم صاغه الرحمن نورا وجحيما يا تضرم حامل الروح فداء صابرا مهما تجشم صاغه الرحمن نورا وجحيما يا تضرم واشواظا من سعيد يلفح الكفر فيهزم أخذ العزم وأبرم أخذ العزم وأبرم ورأى الموتى فأقدم ورأى الموتى فأقدم أخذ العزم وأبرم أخذ العزم وأبرم ورأى الموتى فأقدم وارع الموتى فأقدم لو رآه المجد يوما فارسا شهما منسا لانبرى صهوات خيل وإلى الميدان أقدم لو رآه المجد يوما فارسا شهما منسا لانبرى صهوات خيل وإلى الميدان أقدم كاتباع الغاب عطشان في دماء مغرما قد العزمى وأبرما قد العزمى وأبرم ورأى الموتى فأقدم ورأى الموتى فأقدم قد العزمى وأبرم قد العزمى وأبرم ورأى الموتى فأقدم ورأى الموتى فأقدم كاترا فوق الأعادي كقضى الموت المحتم لو تناساه الأعادي لترى في الكأس علقم كاترا فوق الأعادي كقضى الموت المحتم لو تناساه الأعادي العالي لا ترى في الكهف كم تمنته البرايا فجر نصر يا تبسم فاقد العزم وأبرم فاقد العزم وأبرم ورأى الموتى فأقدم ورأى الموتى فأقدم فاقد العزم وأبرم وأبرم ورأى الموتى فأقدم ورأى الموتى فأقدم قد شدا بالعز شدوا وبذكراه ترنم ظامئ ليس إلى الماء ولا بالشهد يحلم قد شدا بالعز شدوا وبذكراه ترنم ظامئ ليس إلى الماء ولا بالشهد يحلم بل إلى الموت إلى الحور إلى الحضن المنعم عقد العزم وأبرم عقد العزم وأبرم ورأى الموتى فأقدم ورأى الموتى فأقدم فاقد العزم وأبرم فاقد العزم وأبرم ورأى الموتى فأقدم ورأى الموتى فأقدم وإلى الرحمن مولا فهو حقا خير مغنم قد نوى بالحج لله فأوفى وهو محرم وإلى الرحمن مولا فهو حقا خير مغنم قد نوى بالحج لله فأوفى وهو محرم عقد العزم وأبرم صبرا وارع الموتى فاقدم قد العزم وأبرم قد العزم وأبرم وارع الموتى فاقدم وارع الموتى فاقدم قد العزم وأبرم قد العزم وأبرم وارع الموتى فاقدم وارع فاقدم حامل الروح فداء صابرا مهما تجشم صاغه الرحمن نورا وجحيما يتضرم حامل الروح فداء صابرا مهما تجشم صاغه الرحمن نورا وجحيما يتضرم واشواظا من سعيد ينفع الصفرا فيهدم قد العدوى وأبرم قد العدوى وأبرم ورأى الموتى فأقدم ورأى الموتى فأقدم قد العزم وأبرم ورأى الموتى فأقدم ورأى الموتى فأقدم لو رآه المجد يوما فارسا جهما منسا لانبرى صهوات خيل وإلى الميدان أقدم لو رآه المجد يوما فارسا جهما منسا لانبرى صهوات خيل وإلى الميدان أقدم كاتباع الغاب عطشا في دماء بمغرما قد العزم وأبرم قد العزم وأبرم ورأى الموتى فأقدم ورأى الموتى فأقدم قد العزم وأبرم قد العزم وأبرم ورأى الموتى فأقدم ورأى الموتى فأقدم كاثرا طوق الأعادي كقضى الموت المحتم لو تناساه الأعادي لترى في الكأس علقم كاثرا طوق الأعادي كقضى الموت المحتم لو تناساه الأعادي المعالي لا ترى تلك لا نقر كم تمنته البرايا فجر نصر يا تبسم فاقد العزم وأبرم فاقد العزم وبدرا ورأى الموتى فأقدم ورأى الموتى فأقدم